mo mà kí yín o a kó àjẹ́ òde fún tòní bá a ti jáde láyọ̀ bẹ́ẹ̀ là á wọlé láyọ̀ lágbára elédùà ẹ mà tó káàbọ̀ o fún ọ̀rọ̀ ọgbọ́n àti ẹ̀sùn fún tòní àkórí ọ̀rọ̀ ọgbọ́n àti ẹ̀sùn fún tòní ni mo pè ní èéfín níwà ọ̀rẹ́ mi irú ìwà wo ni wọ́n ń wù tí o mọ̀ pàrá yìí ò gbọ́dọ̀ kà mọ́ ọ lọ́wọ́ èéfín níwà o rírú ni ó padà rú òtítọ́ ni pé wọ́n ti ẹ̀ mọ̀wọ́ mọ̀wà gidi àmọ́ ní ìdákọ́ńkọ́ ara rẹ ìwọ pàápàá mọ̀wà burúkú mọ́ra rẹ èéfín níwà o rírú ni rú ò ti wá rò wípé bóyá wọn ò lè mọ̀ ọ́ mọ́ bóyá kò tiẹ̀ ní jẹ jáde lọ́jọ́ iwájú ẹ̀ èéfín mà níwà rírú ni rú o ò ṣe gbìyànjú kó o fi irú ìwà bẹ́ẹ̀ lẹ̀ ẹ jọ̀ọ́ jàre náà ìwà tí wọ́n gangan mọ̀ wípé kò ṣeé wù láàrin àwùjọ ṣé wàá rí wa ni irú ìwà tí ìṣèwà rere bẹ́ẹ̀ sùn àyẹ̀ká bà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ irú ìwà bẹ́ẹ̀ sì rèé a máa dojú tini lọ́jọ́ ọ̀la a máa dojú tini lọ́jọ́ iwájú bó o ti ń jáde lọ lónìí ẹ̀bẹ̀ mi sí ọ ni wípé ìwà tí o mọ̀ para yóò gbúdọ̀ rí kó o ṣe sọ ọ́ dànù kó o jẹ́wọ́ ọ̀bùn kò lè rẹ́ni dáṣọ orú ọ bó o ti ń jáde lọ máa rántí pé o ìwà rere òun lẹ̀ṣọ́ ènìyàn àti wípé èéfín níwà ríru ní irú ó gbọ́gbọ́n o ó dẹ̀ tún dẹ̀sọ̀ ó dìgbà kan náà.